Corolla ni. Ah! <laughs> Eh? ẹ̀ka alẹ́ a kú ìsinmi òpin ọ̀sẹ̀ òní tó tún ṣe ọjọ́ tó kẹ́yìn nínú oṣù kọkànlá ọdún twenty twenty ìròyìn eléré ìfẹ́ ló tún dé sí ojú ìwòran ní àṣálẹ́ òní láti ìkànnì Yorùbá Broadcasting Network YBN láti ẹnu Margaret Bassey Kazeem. Gómìnà báǹkì àgbà ilé wa CBN Ọláyẹmí Kàdóso ti gba àwọn oníbàárà gbogbo jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà níyànjú láti fi tó àwọn létí tí wọ́n bá ní ìdojúkọ irúfẹ́ èyíkéyìí láti gba owó jáde nílé ìfowópamọ́ èyí tí wọ́n ń lò tàbí láti ẹnu ẹ̀rọ tó ń pọ̀ owó jáde ìyẹn ATM machine bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kejìlá ọdún yìí December first twenty twenty four ọ̀rọ̀ yìí ni Cardoso sọ níbi àpèjẹ àsíá ọlọ́dọọdún tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ àpapọ̀ ilé wa CIBN gbé kalẹ̀ eléyìí tó wáyé nílùú Èkó níbi tó ti sọ di mímọ̀ pé bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kejìlá ọdún yìí òun yóò fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti email address táwọn oníbàárà lè pè sí tàbí kàn sí láti fẹjọ́ ilé ìfowópamọ́ tí wọn ò bá fáwọn oníbàárà wọn lówó tàbí fi owó sẹ́nu atm síta ó ní ilé ìfowópamọ́ tọ́wọ́ bá tẹ̀ yóò san owó ìtanràn eléyìí tí ò ṣe ọ̀rẹ́ àpò rárá torí pé bẹ̀rẹ̀ láti ọdún tó ń bọ̀ ìyẹn ọdún twenty twenty five àtúnṣe tó lóòrìn yóò wà láwọn ilé ìfowópamọ́ gbogbo tí yóò mú lílo ilé ìfowópamọ́ rọrùn fún àwọn oníbàárà bẹ́ẹ̀ làwọn yóò sì lọ káàkiri láti ṣàbójútó àwọn ilé ìfowópamọ́ gbogbo ó wáá rọ àwọn ilé ìfowópamọ́ àwọn oní pos àti gbogbo àwọn tọ́rọ̀ kàn láti ṣe ìpolongo lórí pàtàkì lílo báǹkì orí ayélujára iléeṣẹ́ iléepo NLPCL ti já owó jálá epo petrol wálẹ̀ sí ẹgbẹ̀rún kan ó lé ní ọgbọ̀n náírà one thousand thirty naira fún àwọn alágbàtà rẹ̀. ẹgbẹ́ àwọn alágbàtà epo petran ti ṣàfihàn bí iléeṣẹ́ iléepo ilẹ̀ wa NNPCL ṣe já náírà mẹ́ẹ̀ẹ́dógún fifteen naira kúrò nínú owó jálá epo kan láti ẹgbẹ̀rún kan ó lé márùndínláàádọ́ta náírà one thousand forty five naira sí ẹgbẹ̀rún kan ó lé ní ọgbọ̀n náírà sí one thousand thirty naira tí yóò máa ta jálá epo kan fáwọn alágbàtà epo rẹ̀ ààrẹ ẹgbẹ́ petron lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀mọ̀wé Billy Harry ló sọ èyí di mímọ̀ níbi ìpàdé ìfikùnlukùn àti ìfi àmì ẹ̀yẹ dánilọ́lá tó wáyé nílùú àbújá lánàá níbi tó ti sọ di mímọ̀ wípé àwọn ṣì ń bẹ àwọn iléeṣẹ́ ilépo ìpínlẹ̀ láti túbọ̀ já owó epo tí wọ́n wálẹ̀ ó ní bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀bùn ìfọpo Dangote àti ti petrochemicals ń ta tiwọn ní ọ̀jìndínmẹ́wàádínlẹ́gbẹ̀rún owó náírà nine hundred and seventy naira fáwọn alágbàtà síbẹ̀ kọ́kọ́rọ́ tó ba ẹyin àjáde ni wípé alágbàtà kan ṣoṣo gbọ́dọ̀ rà tó jálá epo mílíọ̀nù méjì two million litres eléyìí tí kò sí níbẹ̀ pẹ̀lú NNPCL iye tó o bá lágbára ló máa rà ní NNPCL yàtọ̀ sí ti Dangote tó o ṣẹ̀ máa máa lọ wá owó ribiribi tó fi ra epo owó tó máa tó bí àádọ́ta mílíọ̀nù sí ọgọ́ta mílíọ̀nù náírà fifty to sixty million naira ìdí nìyí táwọn fi faramọ́ ti NNPCL àwọn alágbàtà yóò sì bẹ̀rẹ̀ sí ní gbé òpó wọlé láti ọjọ́rú tó ń bọ̀ ìyẹn Wednesday tó ń bọ̀ àti wípé ó dájú wípé owó epo sì máa já sí dáadáa torí bí ìfigagbága ti ṣe ń pọ̀ sí i. olùdásílẹ̀ ìjọ Mountain of Fire and Miracles Ministry olùṣọ́àgùntàn ọ̀mọ̀wé Daniel Olúkọ̀yà ṣàbẹ̀wò sí ìjọ tó ti ń jọ́sìn nígbà tó wà léwe èyíùn Christ Apostolic Church òkè igán odùbàjọ nílùú Àkúrẹ́ ìpínlẹ̀ Ondo níbi tí olùṣọ́àgùsàn Gideon Òbíwálé ti ń ṣe alábòójútó agbègbè ìjọ náà ti kí i káàbọ̀ àbẹ̀wò rẹ̀ yìí kì í ṣe ìgbà àkọ́kọ́ torí pé bẹ́ẹ̀ ló ti kọ́kọ́ ṣe lọ́dún 2021 níbi tó ti ṣe àbẹ̀wò sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí lọ ìyẹn St John CAC Primary School òkè ìgán níbi tó ti ṣe àtúnṣe ilé ẹ̀kọ́ náà lọ́nà ìgbàlódé tó wá di àpèwáwò gbogbo àwòrán àti fọ́nrán tí wọ́n yà ní olùṣọ́àgùtàn òkúwálé fi sí ojú òpó facebook ìyẹn lọ́jọ́ ẹtì àná láti ṣàfihàn àbẹ̀wò olùkọ̀yà àtíkù abubakar kí peter obi káàbọ̀ sí ilé rẹ̀ tó wà nílùú adamawa ìgbákejì aláṣẹ ilẹ̀ wa tẹ́lẹ̀ rí àtíkù abubakar tó tún jẹ́ adíje dupò aláṣẹ nínú ètò ìdìbò ọdún 2023 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú pdp ti kí peter obi ti ń ṣe adíje dupò aláṣẹ látinú ẹgbẹ́ òṣèlú labour party káàbọ̀ sí ilé rẹ̀ tó wà nípínlẹ̀ àdámọ́wá nígbà tó ṣe àbẹ̀wò sí i ìwádìí nípa pàtàkì àbẹ̀wò peter obi ṣe àfihàn wípé àbẹ̀ òun dá lórí píparapọ̀ di ọ̀kan pàápàá láti dá ẹgbẹ́ òṣèlú míì sílẹ̀ láti lè díje dupò aláṣẹ nínú ètò ìdìbò sípò aláṣẹ lọ́dún 2027 àmọ́ a kò tí ì mọ pàtó bóyá wọ́n ti wádìí jọ fẹnukò láti ṣiṣẹ́ papọ̀ lọ́dún 2027 adájọ́ àgbà ní ìpínlẹ̀ Ògùn fún àwọn ẹlẹ́wọ̀n mẹ́rìnlá ní òmìnira kìlọ̀ láti má wu ìwà tó lè dá wọn padà sí ọgbà ẹ̀wọ̀n mọ́ adájọ́ àgbà ní ìpínlẹ̀ Ògùn adájọ́ Mosúnmọ́lá Dípẹ́olú ti fi ojú àánú wo àwọn ẹlẹ́wọ̀n mẹ́rìnlá àwọn wọ̀nyí ló fún ní òmìnira kúrò lọ́gbà àtúnṣe tí wọ́n wà lásìkò ètò dídá àwọn ẹlẹ́wọ̀n sílẹ̀ lábẹ́ òfin láti mú kí ọgbà àtúnṣe ó fọ̀n níbi táwọn tó ní àìlera àtàwọn tó rí àánú gbà ti gba òmìnira kúrò ní ọgbà ẹ̀wọ̀n tí wọ́n wà eléyìí tó wáyé lánàá ní iléeṣẹ́ àwọn adájọ́ tó wà ní kọbapẹ́ nílùú Abẹ́òkúta ṣùgbọ́n adájọ́ Mosúnmọ́lá kọ̀ láti fún méjì nínú àwọn ọ̀daràn yìí ní òmìnira látàrí bí ẹ̀sùn tí wọ́n ṣe é ṣe pọ̀ tó ẹnì kíní tórúkọ rẹ̀ ń jẹ́ Jimoh Muhammed ẹni ọdún mọ́kànléláàádọ́ta fifty one ẹ̀sùn rẹ̀ burú jáì níṣẹ́ ló fi ipá gba ìbálẹ̀ ọmọbìnrin ọmọ ọdún mẹ́rìnlá kan lọ́dún twenty eighteen àti ẹnì kejì torúkọ rẹ̀ ń jẹ́ sùúrù philip ẹni ogójì ọdún forty years ni wọ́n fi ẹ̀sùn ìjínigbé kàn tó jí bálẹ̀ ìlú èfìrè lágbègbè ìjọba ìbílẹ̀ ògùn waterside gbé lọ́dún twenty nineteen adájọ́ mùsùlùmọ́lá wá gba àwọn tó rí bá ṣe lọ́mọ̀ràn láti yẹra fún ohunkóhun tó lè dá wọn padà sí ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn náà ni ọ̀gá àgbà pátá fún àwọn ọgbà túnṣe ní ìpínlẹ̀ ògùn ayọ̀dèjì adépọ̀jù dúpẹ́ púpọ̀ lọ́wọ́ adájọ́ mùsùlùmọ́lá fún irú ohun tó ṣe yìí. lójú ọ̀nà àti ilé ìwà ọ̀daràn wọgbó lórílẹ̀‐èdè nàìjíríà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa ti fìlédè nípa bó ti rọ́wọ́ tó àwọn afurasí adigunjalè márùn-ún lọ́jọ́ kejìdínlógún oṣù yìí november eighteen ní ìpínlẹ̀ zamfara alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Múyìwá Àdéjọbí sọ di mímọ̀ wípé àwọn ìbọn lóríṣiríṣi làwọn ká mọ́ ọwọ́ àwọn adigunjalè ọ̀hún bíi ak forty seven eléyìí tí wọ́n ṣe níbí ak forty seven israeli márùn-ún ìbọn ìléwọ́ kan ìbọn pump action kan ìbọn ak-47 sáyìn nígbà ogun láìdúró àti irinṣẹ́ tí wọ́n fi ń jó ìbọn mọ́ra wọn alūkkóró wa ṣàlàyé síwájú sí wípé kódà ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ ọlọ́pàá ilé wa igp káyọ̀dé ẹgbẹ́tòkun kò yéé ń tẹnumọ́ àṣẹ rẹ̀ èyí ń tó pa fáwọn ọlọ́pàá láti ṣàwárí gbogbo àwọn ibi tí wọ́n ti ń rọ ìbọn ìbílẹ̀ àtàwọn nǹkan ìjà olóró kí wọ́n sì bá gbogbo ibẹ̀ jẹ́ pátápátá àwọn ilé ìtajà tó wà nínú ọjà èbúté èrò lẹ́kọ̀ọ́ gbaná láàárọ̀ òní iná pupa bẹ́lẹ́jẹ́ ó ṣẹyọ lọ́jà èbúté èrò tó wà nílùú èkó láfẹ̀mọ́júmọ́ òní èyí tó rún ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìtajà tí wọ́n wà ní títì pa tí wọ́n ti ń ta àwọn ohun èlò ìdáná lóríṣiríṣi adarí iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ èkó Margaret Adéṣẹ̀yẹ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣàlàyé wípé bí ìròyìn ìjàmbá iná náà ṣe tẹ àwọn lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀ ní láwọn òṣìṣẹ́ iléeṣẹ́ panápaná láti ẹ̀ka gbogbo ìyẹn láti èbúté eléèfín láti dolphin sáré ìgànmú àti aláùsá ti dù débẹ̀ láti pa iná náà kó má bàa gbìnàyà kọjá bó ti yẹ èyí tí lẹ́dùwá sì fún àwọn ṣe ó wà ní àwọn sì ń ṣe ìwádìí láti mọ iye ilé ìsajà tíná náà ti jẹrọ torí àti lè mọ iye owó táwọn dúkìá tó ti ṣòfò náà tó àti wípé ìwádìí sì ń tẹ̀síwájú láti mọ ohun tó dìídì ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà ṣùgbọ́n ó dúpẹ́ wípé ẹnikẹ́ni kò farapa nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà. ikọ̀ amúṣẹ́ṣe ní ìpínlẹ̀ Èkó dá àwọn òṣìṣẹ́ rẹ̀ méjì dúró lẹ́nu iṣẹ́ sórí bí wọ́n ṣe jí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásìkò tí wọ́n ń bẹ lẹ́nu iṣẹ́. ikọ̀ amúṣẹ́ṣe ní ìpínlẹ̀ Èkó ti sọ di mímọ̀ látẹnu agbẹnusọ iléeṣẹ́ rẹ̀ Abdulrahim Gbádéyàn lọ́jọ́ Ẹtì àná nípa bó ti fún méjì nínú àwọn òṣìṣẹ́ rẹ̀ torúkọ wọn ṣe Fatai Yusuf ẹni ọdún méjìlélógójì forty two years àti ahmed garba ẹni ọdún méjìdínlógójì thirty eight years níwèé gbélé ẹ̀ látàrí bí wọ́n ṣe jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn afurasí tí wọ́n lọ ká mọ́ ilé ìtura kan tó wà ní gowon estate lẹ́kọ̀ọ́ lórí ẹ̀sùn fífini ṣòwò nọ̀bì àti lílo oògùn olóró gbàdéyàn ṣàlàyé síwájú sí wípé níṣe ni ìwà ìtìjú táwọn méjèèjì yóò tàbùkù bá àwọn lọ́jọ́ náà torí pé inú ẹ̀rọ cctv làṣírí wọn ti tú èyí tí wọn kò sì ríbi yìí sí bó tilẹ̀ jẹ́ wípé eléyìí kò dí àwọn lọ́wọ́ láti fi kélé òfin gbé àwọn táwọn wá lọ síbẹ̀ ohun ìtìjú gbà nílé yìí jẹ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí èyí tí wọ́n jẹ̀bi rẹ̀ làwọn dá àwọn méjèèjì dúró lẹ́nu iṣẹ́ kọ́ má jọyè kọ̀ǹda inú ìrẹsì bẹ́ẹ̀ ni wọn yóò sì fi ojúwe náà fi pẹ̀lú iléeṣẹ́ àwọn kò sì ní fojú rewo ẹnikẹ́ni tí ò bá àwọn lórúkọ jẹ́ orí kó àwọn tọkọtaya yọ lọ́wọ́ ikú òjijì bí ọkọ̀ akẹ́rù kọ̀ǹtínà ṣe ṣubú lu ọkọ̀ wọn. báwọn kan ti ń pariwo ẹ kú oríire làwọn míín ṣe alihamdulilayi táwọn ẹlòmíín sì ń pariwo elédùà àdúpẹ́ o lórí bí tọkọtaya kan ti yọ bọ́rọ́ kúrò lọ́wọ́ ikú òjijì nílùú ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí oṣojú mi kòró kan ti ṣàlàyé àwọn tọkọtìyàwó yìí ni wọ́n bọ́lẹ̀ kúrò nínú ọkọ̀ wọn lọ́sàn-án ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí láti ra nǹkan ìṣẹ́jú díẹ̀ lẹ́yìn tí wọ́n bọ́lẹ̀ yìí ni kọ̀ńténà dédé yẹ̀ ṣubú kúrò lórí ọkọ̀ tó wà tó sì ṣubú lu orí ọkọ̀ àwọn tọkọ-tìyàwó yìí kódà àrùnmọ́lẹ̀ pàápàá ni àlàyé sọ di mímọ̀ wípé ṣe ni ọkọ̀ akẹ́rù náà ń gbìyànjú láti yà fún ọkọ̀ bọ́ọ̀sì kan tí awakọ̀ rẹ̀ ti pàdánù ìṣàkóso ọkọ̀ ọ̀hún látàrí bó ṣe ń tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láìwòkè ṣùgbọ́n a dúpẹ́ wípé kò sẹ́nikẹ́ni tó ṣẹ́kù nínú ọkọ̀ àwọn tọkọtaya yìí àti borí ti kó wọyọ lọ́wọ́ ikú òjijì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fagilé sísan ẹgbẹ̀rún mẹ́rin náírà tí ń ṣe owó fọ́ọ̀mù ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ ìjọba àtẹ̀jáde látọwọ́ alábòjútó fún ìdásílẹ̀ àti ìkọ́ṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Olúṣẹ́gun Ọláìwọlá ti fi léde nípa bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ṣe fagilé sísan ẹgbẹ̀rún mẹ́rin náírà four thousand naira láti gba fọ́ọ̀mù ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ ọba Ọláìwọlá ní gómìnà rí eléyìí gẹ́gẹ́ bí dídi ẹrù ru àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ìṣàkóso òun kò sì fẹ́ fi ayé ni ẹnikẹ́ni lára dépòdépò àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀hún torí náà gómìnà ti ṣe fọ́ọ̀mù ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ báyìí sí orí ayélujára níbi tí wọ́n kàn ti lọ sí ojú òpó náà tí wọ́n sì forúkọ àti gbogbo ohun tó nílò sílẹ̀ níbẹ̀ láì ṣẹ̀ṣẹ̀ máa dààmú kiri pẹ̀lú ọláyíwọlá nínú ọ̀rọ̀ rẹ̀ sọ di mímọ̀ wípé kódà gómìnà ti ṣe àfikún iye táwọn ò máa san lóṣooṣù gẹ́gẹ́ bí àjẹmọ́nú àwọn òṣìṣẹ́fẹ̀yìntì èyí tí ń ṣe láti ọ̀tàlérúgba mílíọ̀nù náírà two hundred and fifty million naira sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà five hundred million naira èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní san látòrí ayélujára láì ní ìdààmú kankan nínú rárá. ilé-ẹjọ́ ìpínlẹ̀ ọ̀ṣun fi àwọn afurasí méjì sátìmọ́lé lórí ìdígunjalè àti jíjalè onílé ikọ̀ àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ ọ̀ṣun ti gbé àwọn afurasí adigunjalè jalè onílé méjì lọ síwájú ilé-ẹjọ́ magistrate tó wà nílùú Òṣogbo lọ́jọ́ Ẹtì àná lórí ẹ̀sùn lílọ jalè ní ilé kan tó wà ní zone two Ògoluwa Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n ti jí pálí tiles márùn-ún sìmẹ́ǹtì Dangote márùn-ún ẹ̀rọ tí wọ́n fi ń gé tiles tówó rẹ̀ tó ẹgbẹ̀rún lọ́nà mẹ́rìndínláàádọ́wà náírà one hundred and eighty-six thousand naira àwọn ọkùnrin méjèèjì yìí tórúkọ wọn jẹ́ Wálé Sodiq ẹni ọdún mọ́kànlélógójì forty one years àti ẹnì kejì rẹ̀ Abíọ́dún Ọlọ́runwà ẹni ọdún márùndínláàádọ́ta forty five years ni wọ́n jẹ́wọ́ lásìkò ìwádìí wípé àwọn ti pẹ́ lẹ́nu irú ìwà láabi táwọn ń wò kiri yìí àtẹ̀jáde látọwọ́ agbẹnusọ fún ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Yusuf Ìdòwú ṣe àfihàn bí àwọn afurasí náà ṣe ti kọ́kọ́ sá mọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn lọ́wọ́ nígbà tí wọ́n kọ́kọ́ lọ fẹjọ́ wọn sùn àti bí àwọn ti padà tọpinpin wọn lọ sí àbẹ́tẹ̀ wọn kó tó di pé ọwọ́ padà tẹ̀ wọ́n wáyé o adájọ́ magistrate dáramọ́lá ti sún ìgbẹ́jọ́ wọn sí ọjọ́ kẹrìnlélógún oṣù kínní ọdún 2025 ìyẹn january 24 2025 bó wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣètò ìrónilágbára ohun jíjẹ àtàwọn ohun èlò lóríṣìíríṣìí fáwọn mọ̀lẹ́bí ọlọ́pàá mẹ́tàlélọ́ọ̀ọ́dúnrún three hundred and three tí wọ́n ṣubú lójú ìjà kò dín ní àwọn opó lọ́kùnrin lóbìnrin mẹ́tàlélọ́ọ̀ọ́dúnrún níye three tí wọ́n pàdánù àwọn olólùfẹ́ wọn tí wọ́n jẹ́ ọlọ́pàá ní ẹgbẹ́ àwọn ìyàwó ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ púwà fún ní àwọn ohun jíjẹ lóríṣiríṣi àti àwọn ohun èlò olówó iyebíye àyà gómìnà Mákindé arábìnrin Mákindé nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò náà èyí tó wáyé ní olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn gbóríyìn fáwọn ọlọ́pàá tó ti dolóògbé náà fún ipa rere tí wọ́n kó nínú pípèsè ètò ààbò tó péye fáwọn ará ìlú ìyẹn nígbà ayé wọn ó wá ké sí àwọn iléeṣẹ́ ńláńlá àtàwọn ọmọ nàìjíríà ẹlẹ́yinjú àánú kí wọ́n ṣe àtìlẹ́yìn fún àjọ powa fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe láti ṣèrànlọ́wọ́ fáwọn mọ̀lẹ́bí tí wọ́n ti pàdánù àwọn ẹni wọn. tẹ ẹ bá mọrú àwọn tó ń tẹ̀lé àwọn tó ń jí epo gbé lọ́tà lórílẹ̀‐èdè nàìjíríà ẹ lanu ẹ ò ní lè pàdé Fisáyọ̀ Ṣóyọ̀ǹbọ̀ ló sọ bẹ́ẹ̀. Akọ̀ròyìn Fisáyọ̀ Ṣóyọ̀ǹbọ̀ tí ń ṣe olùdásílẹ̀ Foundation for Investigative Journalism FIJ ti sọ di mímọ̀ lórí ètò kan tó wáyé ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ kan nípa bí àwọn ọmọ iléeṣẹ́ ológun orílẹ̀ ṣe fi kélé òfin gbé òun lásìkò tóun ṣe ìwọ́de nípa àwọn àgbépo èyí tó ṣí ojú òun sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lọ lẹ́ka ọ̀rọ̀ epo pé kì í ṣe àwọn tó ń gbé epo yìí nìkan lólè ó ní títí dórí àwọn tí wọ́n fi ṣọ́ pàápàá ìyẹn àwọn ọmọ iléeṣẹ́ ológun tó ń bójú tó wọn lóòótọ́ ló jẹ́ wípé a sì ní àwọn ọmọ iléeṣẹ́ ológun tó ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ tó ṣe ń fọwọ́ sọ̀yà fún ó ní ṣùgbọ́n àwọn tó ń gba àbẹ̀tẹ́lẹ̀ ju tiwọn òun ló pọ̀ jù láàrin wọn torí tẹ́ ẹ bá rí àwọn tó ń ṣọ́ ọkọ̀ tí wọ́n fi ń gbé epo jáde kúrò ní Port Harcourt ẹnu á yà yín alūkkóró iléeṣẹ́ ológun ilẹ̀ wa ti sọ pé ọ̀rọ̀ kò níbẹ̀ wípé àwọn ayédèrú làwọn tí mo rí síbẹ̀síbẹ̀ a ní láti yọ àwọn kọ̀ǹda kúrò nínú ìrẹsì iléeṣẹ́ ológun ilẹ̀ wa torí àwọn yẹn gangan ló ń jẹ́ kí jíjí epo gbé ó túbọ̀ pọ̀ sí nílùú Nàìjíríà ẹ̀yin ará ẹ̀dẹ́ ká dókè lọ́hùn láti wo ìròyìn tó ń jà rọ̀rọ̀ ìfútalẹ́ òní. gómìnà ìpínlẹ̀ èkó ìyẹn babájídé sanwó-olú lójú àbámẹ́ta òní ló mà ti pẹ́ sáré ilẹ̀ eléyìí tó tó igba ó lé ní ogún níye èyí tí ìjọba ìpínlẹ̀ èkó gbé kalẹ̀ tí bẹ ní ojúnà Kétu Èjìrìn sí Ẹ̀pẹ́ ló mà jẹ́ wípé ìjọba gbé kalẹ̀ láti pé oúnjẹ pọ̀ yàmùrá fún àwọn ará ìpínlẹ̀ Èkó tó ń táwọn olùgbé tí bẹ ní ìpínlẹ̀ Èkó wọn à ń gbẹ̀gbọ̀n ọdún 2025 wá ọ̀pọ̀ gómìnà ló sọ èyí lákòókò tí bàbá Goodluck ń ṣàbẹ̀wò síbi ilẹ̀ ọ̀hún eléyìí tí wọn yóò ti pèsè oúnjẹ nílẹ̀ yìí Sanwó-Olú lákòókò tó ń sọ̀rọ̀ ló pé inú òun dùn bẹ́ẹ̀ sì rí lọ́kàn balẹ̀ lórí sáré ilẹ̀ ọ̀hún eléyìí tí wọn yóò máa fi pèsè oúnjẹ eléyìí tó pọ̀ yàntúrù fáwọn ará ìlú níbẹ̀ ló ti pé inú òun sì dùn lórí bí àwọn èèyàn ṣe ṣiṣẹ́ lórí ilẹ̀ náà ó tẹ̀síwájú wípé òun ṣetán láti pé àwọn ará ìlú ní ebi ò pa bẹ́ẹ̀ sì rèé ní ètò ààbò ń bẹ fún o ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ní ìpínlẹ̀ èkó òun yóò rí wípé gbogbo ohun amáyédẹrùn ilé táwọn ará ìlú nílò ni ó wà ní ìsìpẹ́ láì fìyà kankan jẹ ẹnikẹ́ni o àjọ tí ń ṣàmójútó oúnjẹ pẹ̀lú oògùn nílò lórílẹ̀‐èdè wa nàìjíríà nafdac ni wọ́n máa ti bọ́ta báyìí láti bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò sáwọn iléeṣẹ́ lè ti ń pèsè omi inú ọ̀rá ní olúluwà àbújá o ọ̀gá àgbà ìyẹn ní àjọ náà ni wọ́n máa bọ́ta níbi tí wọ́n ti lọ sí gbárípá níbẹ̀ ni wọ́n ti ṣàkíyèsí àwọn iléeṣẹ́ lè ti ń pèsè omi inú ọ̀rá èyí tí wọ́n ń ṣe kìíní ọ̀hún lágbègbè èyí tí ò mọ́tò níbẹ̀ ni wọ́n ti pé àwọn iléeṣẹ́ míì ni wọ́n tún tàjú kán bẹ́ẹ̀ tí wọ́n sì rí ẹni tí pé wọ́n ń wùwà kò tán bẹ́ẹ̀ ni wọ́n kọ̀ láti tẹ̀lé òfin ìjọba lórí pípèsè omi inú ọ̀rá níbẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rọ àwọn iléeṣẹ́ náà láti pé wọ́n tẹ̀lé òfin ìjọba bẹ́ẹ̀ ṣíṣe omi ọ̀hún ní àyíká èyí tó mọ́ tónítóní o. iléeṣẹ́ ọlọ́pàá ní olúluwà àbújá ni wọ́n mà ti tàn láti gbé Ismail Usman lẹ́yìn tó jẹ́ oníṣègùn ìbílẹ̀ relé ẹjọ́ látàrí bí ó ṣe yìnbọn lu ara rẹ̀ níkùn lákòókò tó ń dán oògùn abẹ́lé gọ̀ǹgọ̀ wò alukoro ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tí olúluwà Àbújá ìyẹn Josephine Adé ló fi èyí léde lónìí ọjọ́ àbámẹ́ta pẹ̀lú àlàyé wípé oníṣègùn ọ̀hún ló yin ìbọn lu ara rẹ̀ níkùn lákòókò tó ń dán oògùn abẹ́nugọ̀ngọ̀ wò eléyìí tó jẹ́ àyẹ̀tà ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹ̀ lọ́jọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún yìí bẹ́ẹ̀ ló wáyé ní abúlé kùchíbí ní ìlú kubua tó ń bẹ ní olúluwà àbújá iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n padà lọ yẹ yàrá afurasí ọ̀hún wò kí wọ́n tó bá àwọn ìbọn pẹ̀lú àwọn nǹkan òòjà míì nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ń wòye bóyá kí wọ́n gbé afurasí ọ̀hún rẹ̀ lé ẹjọ́ láti lọ́ọ́ rẹ̀ dúró káwọ́ sẹ́yìn òjọ́ níwájú onídàájọ́ lórí ẹ̀sùn wípé ó kó ohun ìjà olóró dání o. arákùnrin kan ìyẹn Franklin Eguato ló mà ti ṣàlàyé ohun tójú rẹ̀ rí lẹ́yìn táwọn òṣìṣẹ́ elétò ààbò ti ń rí sí ìṣìlọ́síbọ̀ dàdúró mo lù lálùbami ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹ̀ lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí Franklin ló kún ṣe lòun bọ̀ láti orílẹ̀-èdè Benin níbi tí òun ti gbé láti ọdún 2017 sẹ́yìn wá Franklin pé níṣe ni wọ́n dá òun dúró lójúnà bẹ́ẹ̀ ni wọ́n ṣòun lọ́nà tí ò tọ́ bí ọ̀daràn pẹ̀lú bí wọ́n ṣe fi tipátipá tí wọ́n ti kúkú gba owó tó tó owó ìyẹn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn náírà lọ́wọ́ òun bẹ́ẹ̀ sì ni wọ́n gba owó náà sínú àpò àṣùwọ̀n wọn ó tẹ̀síwájú wípé àwọn àtìláwí ni wọ́n wò wọn kò tọ́nà ní ẹnubodè sẹ̀mẹ̀ lójúnà àti lè mú ìdẹ̀rùn débá ìgbáyé gbádùn àwọn agbẹjọ́rò nílẹ̀ yìí ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ẹ̀ka adó èkìtì tí ń bẹ ní ìpínlẹ̀ èkìtì ni wọ́n máa ti ṣe ìgékúrúwálẹ̀ owó afẹ́ gáàsì ìdáná náírà pẹ̀lú ìdá àádọ́ta níye fún àwọn ọmọ ẹgbẹ́ wọn lónìí ọjọ́ àbámẹ́ta ogunlọ́gọ̀ àwọn agbẹjọ́rò ni wọ́n bọ́ sí ilé ìta afẹ́fẹ́ gáàsì ìdáná náà eléyìí tí àjọ ọ̀hún lò ní ìlú adó èkìtì ní déédé aago mẹ́wàá àárọ̀ sí méjìlá ọ̀sán ten a.m. to twelve p.m ọ̀pọ̀lọpọ̀ àwọn agbẹjọ́rò náà ni wọ́n máa túyáyá túyàyà bọ́ọ̀tà láti lọ́ọ̀rẹ́ ra afẹ́fẹ́ gáàsì ìdáná ọ̀hún tí ń bẹ ní ẹ̀ẹ́dínwó ìdá àádọ́ta níye níbẹ̀ ni wọ́n máa ti ta kílógíráàmù afẹ́fẹ́ gáàsì kan ní ẹgbẹ̀ta ó lé àádọ́ta náírà six hundred and fifty náírà dípò ẹgbẹ̀rún kan ó lé ọ̀ọ́dúnrún náírà one thousand three hundred naira alágalẹ́gbẹ̀ẹ́ àwọn agbẹjọ́rò fún ẹ̀ka adókèté ni wọ́n pe ẹgbẹ́ náà mọ̀ bí iye owó afẹ́fẹ́ gáàsì níra ṣe ń fojoojúmọ́ gùn kí àgbà sí. ẹ káàbọ̀ padà èyí ni òpin ìròyìn lérèfé ta mú wá sí ojú ìròyìn láti ìkànnì Yorùbá Broadcasting Network YBN bóyá ìgbà àkọ́kọ́ tí ìròyìn ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ìkànnì yìí ẹ tẹ subscribe button kó lè máa ta yín lólobó nígbàtúgbà tá a bá ti mú àwọn ìròyìn lọ́sọ̀lọ́sọ̀ wá sí ojú ìwòran yín ẹ sì rántí láti máa bá a fi ránṣẹ́ sáwọn ẹbí àtàrà yín